Yes صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين à ń kí ẹ̀yin olùgbọ́ wa yìí pé ẹ kú ojúmọ́ o àtúndìjọ́ kù dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní alẹ́ fi dín eléyìí tí ẹrú ọlọ́run kan tí wọ́n ṣe agbátẹrù ẹ̀ kí allah kó bá san ní ẹ̀san lórí láyé ń bí àti ní ọ̀la àlẹ́kẹ̀yàmà insha allah bíkọ́tìlá mo ọ̀làdùnní bello òní orúkọ ti tèmi mo sì wà nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọṣọ́ ah, ètò yìí ẹ má gbàgbé pé ẹ má béèrè ìbéèrè tí ẹ sì má gbọ́ èsì sí Sheikh kó tó di pé a máa gbọ́ ìpè lọ́lọ́kan òjọ̀kan láti ọ̀dọ̀ àwọn èèyàn wa ní ilé ǹjẹ́ tí èèyàn bá ń kírun lọ́wọ́ tó wá já sí pé lórí irun rẹ̀ ó dínrùn kù bóyá ìrun oní rákà mẹ́rin ó wá di wípé ó rí pé òun ti dínrùn kù tí ò ṣe àtayá níbi ìjókòó alákọ̀ọ́kọ́ tó wá ń kírun lọ bẹ́ẹ̀ pẹ̀lú ní pẹ̀lú ìrántí pé òun ti dírun kù lódodo tóun ó sì san kàfàrà rẹ̀ padà ó wá ń kìlọ̀ bẹ́ẹ̀ ó ń kìlọ̀ bẹ́ẹ̀ fa ó fi wá dórí tàṣáhùdì ìgbẹ̀yìn léyìí tó já sí pé ó yẹ kó ṣe kọ̀bìlì síwájú kó tó di pé yóò sàlámà tó wá já sí pé ó tún wá padà wá gbàgbé pé ó yẹ kóun mú ìtanràn ìrun tóun dínkù wá ó tún wá ó ti wá sálámà ó wá ẹsẹ̀ wá rántí ǹjẹ́ ni ó ṣe ṣe ìrun bàjẹ́ ni àbí báàdì ní ọ̀pọ̀ wá ṣe tí ó fi káàdì ẹ̀ bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum asalaam wa rahmatulahi wa barakatuh. ó ti ṣẹlẹ̀ sanabi muhammad sallallahu alayhi wa sallam rẹ̀ nínú hadith abdillah ibn buhayna. nínú sàhíhì muslim adama tíra pàànàbí ń ṣe sọláàtì lọ ó wá gbàgbé àtàyà alákọ̀ọ́kọ́ ó fi dìde lọ sí rákà ẹlẹ́kẹta àwọn sàhábà ṣe subhanallah pàànàbí ń bá sọláàtì lọ tó ti gbàgbé àtàyà alákọ̀ọ́kọ́ ẹ ṣàkíyèsí o ó padà sórí ìjókòó máa ó ń bá sọláàtì lọ kò sì tún sáàyè fún yàn pípé ń bàbá wa parí rákà ẹlẹ́kẹta lásẹ̀sẹ̀ wàá jókòó ní ìsìn Hmm. rárá ẹ máa bá lọ títí tẹ́ fi parí rákà mẹ́rẹ̀ẹ̀rin eléyìí tó wà ní àbí àbí làṣà nígbà tẹ́ bá tó parí rákà mẹ́rẹ̀ẹ̀rin gbà náà lẹ́sẹ̀ táyà nígbà tó bá kú dẹ̀dẹ̀kẹ́ ẹ ti dínkù nínú eléyìí tá a mẹ̀ sí qabla as-salam tọ́bẹ̀ là nàbì sallallahu alaihi wasallam ti ṣe ó forí kalẹ̀ ṣáájú kó tó sálámà nítorí kó ti dín àtàyà kù. tìrùlẹ̀ náà bá wa ṣẹlẹ̀ sí yẹn báwa náà sì yẹ ká ṣe nù. àrántí àfi lẹ́yìn ìgbà tá a sálámà pé a ah, ó sì ti yẹ ká forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ká tó sálámà báwo láti wá ṣe ní ìsìn. yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà láti fi dí ìforíkanlẹ̀ tí síwájú sálámà látàrí ìgbàgbé tó ṣe àyè tí wọ́n á forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún gbàgbé tá a bá tún ṣe nínú sùjúdù sahwi àní forí mi kanlẹ̀ fún. wáyé o bàbá tí wọ́n á gbàgbé tá a ṣe sùjúdù sahwi báyà ṣáájú ká tó sálámà àbí lẹ́yìn ìgbà tá a bá sálámà ẹ̀rí pé sùjúdù sáhù tí máa síwájú sí sálámà yóò wà lẹ́yìn ìgbà tá a bá parí àtàyà wa ni. sùjúdù sáhù tẹ̀yìn ìgbà tá a bá sálámà ńṣe ló wáyé lẹ́yìn sí sálámà tó jẹ́ pé àtàyà síwájú ẹ̀. Hmm. sátùn á tún àtàyà ṣe fún ìforíkalẹ̀ ti gbàgbé ká tó sálámà àbá ní túnṣe. nínú madhhab ti imam malik rahimahullah àwọn sọ pé ẹ̀ tún ṣe tashahhud ṣáájú kó tó di pé sálámà lẹ́yìn ìgbà tẹ́ bá forí kanlẹ̀ ti gbàgbé kò bá jẹ́ kọ̀bìlì àbí bàdì. Hmm. ṣùgbọ́n ètò dọ́gba jù ọ̀rọ̀ táwọn olùmọ̀mí sọ wípé àtúní tún tẹ̀síáhùdù ṣe má àní tún àtàyà ṣe má. nítorí àdéhìí méjì ló wà àdéhìí alákọ̀ọ́kọ́ onáà ní àdéhìí Imran ibn Hussein ẹlẹ́ẹ̀kejì náà onáà tún jẹ́ àdéhìí Imran ibn Hussein sàábì kan náà ló gba méjèèjì wa ṣùgbọ́n nǹkan fẹsẹ̀ rinlẹ̀ ọ̀kan fẹsẹ̀ rinlẹ̀ èyí tí ò fẹsẹ̀ rinlẹ̀ lè tó sọ pé àtúntún àtàyà sí èyí tó fẹsẹ̀ rinlẹ̀ ńlẹ̀ tí ó sọ pé àníntún àtàyà sí ma torí ẹ̀ àlìmá mùsùlùmí náà ló tún gbé ìyún náà jáde tẹ́ ẹ bá ti forí kanlẹ̀ ti gbàgbé tẹ́ ẹ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì tẹ́ ẹ bá ti gbórí sókè ẹ sálámà lẹ́ẹ̀kan náà ni báyìí lọ́ra láì ṣẹ̀ṣẹ̀ máa ṣe àtàṣàhùdù mi ẹ̀ní sàtáyà mi rárá rárá eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi. jazakumullahu khairan àsìkò ti tó báyìí ẹ̀yìn ẹ̀wà tí ẹ̀ máa pè wọlé zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nọ́mbà tẹ́ máa pè sí plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà tí ẹ fi máa pè wọlé nù insha allah bí kudurotillah. ọ̀dà ọ̀dà bíi ẹni pé àwọn ìpè yìí wọ́n rọra wọn ẹ lọ́hùn aleykum salaam wa rahmatulah ẹ bá a fọ rédíò yìí o àti kẹ́yìn lọ́lẹ̀ ẹ ṣe o. orúkọ ọ̀rọ̀ sí ìlọ́sọ̀ láti oṣù kà. kí ni ìbéèrè yín. ṣé wàá bí bá obìnrin níyàwó lórí ìfẹ́ hmm. ìyàwó ìyàwó alẹ́ tó lọ́kọ̀ báàbò ní ẹ̀kú láti gbà wẹ̀ kí ni kí ìyàwó yẹn ti dé tó wá sí. wọ́n ní èèyàn níyàwó lé kò wá lágbára láti gbà wẹ̀ kí ni táwọn ó ṣe kí ni tóbìnrin ó ṣe kí ni táwọn náà mọ̀ bá ṣe kò sí nǹkan kan tí ó ṣe kò sì sí nǹkan kan táyìn náà bá ṣe ṣùgbọ́n yóò máa ka yọjọ́ tí o bá fi lè ṣe sùyàm tó bá ti dàyìn Ramadan ní ìgbà tára rẹ̀ bá mọ́kùn yóò san gbogbo gbèsè ń padà. zero nine zero five five three five five five five eight plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lu jábínà fáwọn àtàǹbẹ́ńbí àti fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré. hello. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ àgbà ìlú sọlá ti sáko. kí ni ìbéèrè yín mo kí ni ẹ kó ìgbẹ́ ọlọ́wọ́ pẹ̀lú ọ̀sán dáadáa. àmì ẹ̀ṣọ́ kí ni ìbéèrè yín o. àti ọdún program yóò Oh, yeah. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Plus two three four eight zero eight three two nine three eight nine six. Uh, hold oh, Hello. Sorry. Waaleykum salaam wa rahmatulah. Ọkọ yín. Mo kí ni àlọ́ sọ̀rọ̀ láti ọ̀dọ̀ wa. ìbéèrè yín o? náà mo fẹ́ bèrè ní kí ni aburú tí ó wà níbi kí ẹ máa sun sí inú ilé aláwọ̀kọ́ ni ẹ. kí ẹ máa ṣe kí ni sínú ilé. kí ẹ máa sun òkú sínú ilé. ẹ̀kejì. náà ẹlẹ́kejì gẹ́gẹ́ bí ẹ̀sùn fún wa pé àwọn àyíká méjì wọ́n máa dá òkú wò nígbà tí wọ́n bá gbé sínú sàárè mú kàràtì nàìjíríà padà rí àwọn èèyàn ní àwùjọ tiwa wọ́n gbé kùpà máa ń gbé afọ́dún kan fọ́dún méjì àbí jù bẹ́ẹ̀ lọ ṣé dìgbà tí wọ́n bá tó gbé ọwọ́ sáré kí àwọn mọ̀lẹ́kà tó ṣègbèrè fún wa ni àti gbogbo ibi tó gbé wọn sí ju mọ́tò àyè náà ni wọ́n ti ṣègbèrè wọn. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá kò tọ́ ike kọjá pélé là ń sìn kú wá sí òkú tó bá ti kú ẹ lọ sin lórí jáde torí kò sí ní dáhìn fẹ́ fi sílé bẹ́ẹ̀ fi wá máa gbé pamọ́ sílé wọn làwọn fẹ́ láti máa wo bàbá àwọn àwọn ọ̀fẹ́ láti sọ̀yà àwọn ni àwọn afẹ́ kọ́ bẹ́ẹ̀ nítòsí níbi tójú àwọn ti máa tó wọn wọ́n ti lọ wọ́n ti lọ náà ẹ má gbé wọn síbi tẹ́ ti wá sọ wọn dóòsà tí wọ́n ti wá padà dín tẹ́ máa pè lẹ́yìn Allah orí ẹ̀ orí tẹ́ orí tẹ́ orí tẹ́ náà ni kẹ́ máa gbókù lọ. àǹfààní ńlá ń bẹ fáwọn òkú wa nígbà tá à ń bá ń sin wọn sórí tẹ́ nínú àwọn àǹfààní yìí òun náà nípa àwọn náà máa láǹfààní nínú àdúrà táwọn mùsùlùmí tí máa ń bẹ orí tẹ́ tá máa ń bẹ̀ wò àdúrà tán bá ń ṣe àwọn náà máa láǹfààní bẹ́ẹ̀. yàtọ̀ sókùtà sin sí kọ̀rọ̀ kan tàbí inú àgbàlá wa tó ṣe pé àwọn ọmọ tá a gbé bàbá àbí ìyá wa tá a gbé sínú àgbàlá wa gan a lè má gbélé ẹnìkan kan tí a kókó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lábọ̀sibọ́sí pé tẹ́tì ẹ̀ máa rántí rẹ̀ gbogbo ẹ̀dọ́ ọlọ́run tí bá ti ń bẹ orí tẹ̀yìn àwò tí ń ṣàdúrà òkú tí náà máa nípìn nínú àdúrà yẹn. wọ́n á ní gbàdá ti gbọ́ ibi tá a bá ti wọ sàárè ìta ìwọ sàárè màlẹ́kà méjì mọ́ńkàrà àti nàkìr wọ́n wá ṣèbéèrè lọ́dọ̀ èèyàn. wọ́n á ní tàwọn ẹni tí wọ́n máa kú wọ́n gbé wọn kalẹ̀ fọ́jọ́ gbọ́ọ̀rọ̀ fóṣù púpọ̀ fọ́dún ṣáájú kó di pé wọ́n sin wọn táwọn mọ̀lẹ́kà náà wá bí wọ́n léèrè kún tó dé sàárè àkọ́kọ́ ńgbà tó fi ṣẹ̀rẹ́ àti sọ pé ńgbà tó bá wọ sàárè ìgbà náà ni màlàkà ni wọ́n wá báyìí màlẹ́kà méjì so ńgbà tó bá tó wọ sàárè ni náà ni màlẹ́kà méjì yẹn wá bí eléyìí tí ò túmọ̀ sí pẹ́ni tó ti kú kalẹ̀ táwa gbókù rẹ̀ kalẹ̀ sínú atẹ́gùn tó náà sẹ́yìn wa kókó síbẹ̀ kò túmọ̀ sí pé tó bá lẹ́tọ̀ọ́ sí àkòtí ní máa rí yà láti gbà. Hmm. kò túmọ̀ sí pé tó bá lẹ́tọ̀ọ́ sí ìkẹ́ kò tí ní máa rámì ìkẹ́ láti gbà hmm. so ṣùgbọ́n màlẹ́kọ̀ bilẹ̀rì anabi sallallahu alaihi wasallam ó rò pọ̀ máa pé tó bá ti wọnú sàárè hmm. tó o bá sì ti wọnú sàárè màlẹ́kà yẹn ò ní bí ọ àmọ́ pé ìyà àtìkẹ́ ó ti lè máa rí ṣáájú kó tó di pọ̀ wọ sàárè yẹn gẹ́gẹ́ bí ẹni tó kú ni tó yẹ pé kìnìún lọ́pa ó gbẹ́ràn rẹ̀ kìnìún lọ́jọ́ àtẹ̀gùn rẹ̀ màlẹ́kà méje ó bí ọ náà lérè nítorí pé ńgbà tó ti kú ọlọ́run ṣe nù kìnìún ní sàárè tiẹ̀ sọgbà tó jẹ́ pé nù kìnìún ní sàárè tiẹ̀ màlẹ́kà ó lérè mbẹ́ eléyìí ìjà ti ṣe jẹ́. hello. naam asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. orúkọ mi ni ọlábísí láti olúkòkò. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni wípé tíyàn bá ní ìyá tí ìyá yàn sọ fún yàn wípé tóun bá kú o bíbá ẹni kan sin òun sí o tó dẹ̀ jẹ́ wípé àwa méjì ni ìyá yẹn bí tó dẹ̀ jẹ́ pé ẹ̀gbọ́n tèmi sáàbì ìyá mi ló wà pé kan sin òun sílé èmi tí mo wá ní àgbọ́yé ẹ̀sìn pé iṣẹ́ ló yẹ kan sin òkú sí kí ni màá wá ṣe láàrin ìbéèrè yìí. alhamdulilayi n tẹ́sán náà ni kẹ̀sì lẹ́sìn kìí ṣe ohun tí ìyá yín tó ní kẹsì lópin ìgbà tí àsọtẹ́lẹ̀ ìyá yín ó ti takùtà lọ́wọ́ ti takùtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam nítorí di eléyìí báyìí ẹ gbìyànjú láti mú kí ẹnìkejì yín kó náà gbọ́kọ́gbà kẹfì lè ṣe ńtọ́tọ́ àti ńtọ́yẹ ẹ má sìn ìyá yín sílé orí tẹnikẹ́ lọ sìn yá sí eléyìí ó sì túmọ̀ sí pé ẹ sẹ́lọ̀ nítorí pé ẹ ti takùn tí ìyá yín sọ ẹ sẹ́lọ̀ rárá nítorí pé ẹ tẹ ẹ tẹlẹ ntí yà ń sọ ńgbà tí ntí yà ń sọ tọ́ta kun tọ́lọ́mọ bá tóní ká ṣe ọ̀ta kun tá nàbí sallallahu alaihi wasallam tóní ká ṣe tọ́lọ́mọ bá lẹ tẹ̀lé ẹni bá sì tẹ̀lé tọ́lọ́ tọ́tara bẹ́ẹ̀ tọ́sẹ̀yàn kò sẹ́lọ̀ rárá kò sì tún sẹ̀yàn gan pẹ̀lú nítorí pé lójú ọ̀nà pé wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́ ló ti dàbí ìgbà tó ṣe pọ̀ sẹ̀yàn kò sí nǹkan kan tá a lè kà pọ́n nínú eléyìí ẹ jẹ́ nígbà tá a bá ní ilé náà ní ilé náà ní ilé náà lásàsìn òkú wa sí lọ́pọ̀ àìmọye ìgbà àwọn ọmọ náà èyí tọ́jọ́ kì í tó sùn káwọn náà pàpà máa kábàámà pípé àwọn sin òkú àwọn sílé nítorí pé tí owó bá lọ́ọ́ fẹ́rí lọ́wọ́ wọn wọn ronú pé létà àwọn jogún lọ́dọ̀ bí àwọn yìí nígbà tó ṣe pé àwọn lè tà káwọn fowó rẹ̀ káwọn fi ṣe nǹkan míì tó lè jẹ́ káwọn nílọsíwájú nù gbèsè ayé sẹ́ta bàbá àtìyá yín má lé ní àbíbáwò ìgbà mí àwẹ̀ ẹ rí i pé bàbá àtìyá tán láwọn sin sílé yìí báyìí àwọn gan alára láwọn ọmọ tó láwọn sin wọn sílé yìí wọ́n lè máa sọ pé bàbá tí ń bẹ lágboolé ní ìyá wọn lẹ́nu hmm. ìyá tí ń bẹ lágboolé ni ò kí omi àlàáfíà inú ilé yìí ò tòrò torí pé ń ti sàárè rẹ̀ yọ sáwọn ń dalérú nínú ìgbàgbọ́ yorùbá hmm. yorùbá lẹ́bù so tó sì jẹ́ pé tó kù bá ti kú ó ti kú tiẹ̀ nù hmm. bóun ní ẹsẹ̀ dìde tí ó tún jáde ó ti dọ́gbé ndà òkè yàrá anabi muhammad hmm. sallallahu alayhi wa sallam ó ní ana awwalu man tanshaqqu anhu al-ardu yawm al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́ lanu fún tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà tí màá jáde nù sàárè mi hmm. kó tó dijọ́ àwọn òkú kan sì tí ó jáde àfi kó jẹ́ pé ṣe ìtàn ń lọ gbá òwúrọ̀ rẹ̀ wọ̀. plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight. àwọn nọ́mbà tó lu jábí nù. hello. hello. hello. now ó kọ yín o. ẹ̀lú. à ń gbọ́ yín orúkọ yín o. ẹ̀lú. à ń gbọ́ yín orúkọ yín o. ẹ̀lú. ìyá. ẹ̀lọ́. wọn à gbọ́ wá ń tiwọn. ẹ̀lọ́. ẹ̀lọ́. orúkọ yín o. èyí ń sọ láti kára. láti kára kí ni ìbéèrè yín ìbéèrè tèmi ni pé ẹni tó bá lọ sí òkú sí orí tẹ hmm kí èèyàn á pẹ́ kí wọ́n á jí òkú wù lọ sórí àbí àti ọba ń ṣe ló fẹ́ sí ọlọ́ba ẹni náà àdúrà. alhamdulilayi wọn ní tí yẹn bá sìnkú sórí tẹ tí ò pẹ́ tí ó jìnnà táwọn jẹkùjẹkù tí wọn jẹ òkú yẹn lọ sádùn àti ọmọ àǹsẹ yóò lọ máa bókun yẹn akọni pé ìwọ ọ̀daràn ìwà burúkú pátápátá gbáà ni ẹnìkan máa jẹ òkú gbé tẹlẹ alàyè ọbọ òkú náà tún rọnà lọ lọ́wọ́ àwọn ọ̀daràn lọ́wọ́ àwọn àṣebàjẹ́ ayé gbogbo ẹ̀yẹ kí kálukú wọn rántí ipa kù ọlọ́run gbé wa dìde kò síbi tá a fẹ́ sáwọ̀ àṣírí gbogbo ń tágbélé ayé ṣe yóò tù ẹ̀tọ́ ń jókòó nínú sàárè ìbéèrè bàbá yìí ó tún tọ́ka sí pé wọ́n jí lódindi ni wọ́n gbé lágbèéta torí tẹ̀sẹ̀ wala hawla wala quwwata illa billah bó lọ́mọ èèyàn ṣe dájú báwọn téèyàn náà ní bẹ̀rù pé lọ́jọ́ kan ọjọ́ kan ọjọ́ kan tó ná ọdún kù hmm. tó padà pàdé ọlọ́run ọba ẹlẹ́dàá wa níjọ́ tí ò sí rọ́ tí ò sí bójúbójú kan à ń fipó bọ yòó sí. Hmm. òkú yín tó máa ti lè jí gbé kúrò láyé ibi tẹ́ ẹ sin sí ẹnìkan bá bẹ orí tẹ́wò tí wọ́n ń ṣàdúrà ọwọ́ ọ̀wọ́n bá ẹni tó ṣẹ́kù ní orí tẹ̀yìn làdó ọ̀mọ̀ bá yàtọ̀ sókù tí wọ́n ti jí gbé tí ò sí ń bẹ̀ mà. ṣùgbọ́n àdúrà ti yín ẹ̀yin tẹ́ ẹ dókùú ti yín mà ibikíbi tẹ́yìn bá ti ń ṣàdúrà fún kódà kó ṣe pé yàtọ̀ sí pé wọ́n jí gbé ó tún pòórá mọ́ wọn lọ́wọ́ àti ẹ̀ mábi tọ́ wà nísìn tẹ́yìn bá ń ṣàdúrà yẹn máa bà ni màmá yín ni ọ̀pá yín pọ̀ pẹ̀lú rẹ̀ mà ẹ̀yin máa ṣàdúrà ọlọ́mọ bàbá mi ọlọ́mọ mi kẹ́yà pẹ̀lú gbọ́lọ́ adó ọlọ́mọ bá wọn kọ́dà kó sì kí wọ́n jí wọn kú níbi tẹ̀ sí wọn sí. ẹ̀lọ́. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. ṣé wàá lọ́dọ̀ bàtà wúgbẹ́ yín. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí wọ́n bá wà nínú àwẹ̀ hmm. èèyàn ní àǹfààní àti gbà èèyàn láti gbà bẹ́rẹ́ ọ láti gbé. ṣé èèyàn láǹfààní àti ṣe kí ni láti gba abẹ́rẹ́ bí a ti bá níbi malaria. ọ̀ bí a bí a bá ní kàtà yẹn ní lókì. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run kò sí nǹkan tó burú pípé kẹ́ni tí ń sọ̀sọ̀ yá kọ́ gba abẹ́rẹ́ sí àárẹ̀ tí máa ń ṣe lópin ìgbà tó bá ṣe pábẹ́rẹ́ tẹ́ fẹ́ gbà yẹn kì í sọ oúnjẹ hmm. nítorí pábẹ́rẹ́ wà tọ́jú oúnjẹ tẹ́gbẹ́tẹ́ máa ti gún yàrá ebi ọ̀tún páyàmà hmm. ẹnikẹ́ni tó bá gbarú eléyìí ti jẹun àmọ́ tó wáyé pé abẹ́rẹ́ ibà tí ń ṣe ọ ni abẹ́rẹ́ àmódi tí ń bẹ pẹ̀lú rẹ ni kìí ṣe pé abẹ́rẹ́ tó túmọ̀ sọ ń jẹ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ rárá. wọ́n á ní tí bóyá èèyàn bá jẹ́ni tí ọ̀fìnkì máa ń dà láàmú irúgbìn tí wọ́n máa ń fà símú yẹn téèyàn lè máa fà símú apá kan nínú àwọn olùmọ̀ àwọn sọ pé fífà símú. kò bá ọ̀sùn yáàmù jẹ́ ṣé eléyìí jẹ́ bó ṣe jẹ́. ẹ̀lọ́ mi. ẹ̀lọ́. ó kọ yín o. ìyá fẹ́mi ló ń sọ̀rọ̀ látọjà gbọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé tí ọmọ ló bóyá mọ̀mọ́ ẹ̀ àbí bàbá rẹ̀ bá kú tó bá wà lọ́nà jìjìnnà tó bá pè yí pé wọ́n kú tó bá ní kí wọ́n gbókùú lẹ́dọ̀ọ́ tọ́lẹ́tọ̀ láti lè gbé lẹ́dí àbí wọ́n lè sìn kóre. ọ̀dà alhamdulilayi ẹni tí bàbá àbíyá rẹ̀ sẹ́láìsì tó wá ní wọ́n gbókù lẹ́dí o tí wọ́n tẹ̀ láti wọ́n tẹ̀ lọ́rọ̀ rẹ̀ àbí wọ́n ní tẹ̀lé ètò ni pé wọ́n ní tẹ̀ lọ́rọ̀ rẹ̀ hmm. nítorí pé ìwọ ló mú kẹwàá ni àbí ìwọ lọ fẹ́ bá wọn wọ́n yà dànù kí ọmọ bàá jẹ wọn so gbogbo eléyìí kò nítumọ̀ hmm. àwọn gbọ́ bá jẹ́ pé a ti sọ òkú dàjọyọ̀ a ti sọ òkú di ní táwọn àṣẹ náwó nítorí ẹ̀ hmm. iná ní gbogbo orú àwọn àṣàkáṣà yẹn máa súyọ mùsùlùmí bá ti kú anabi sallallahu alayhi wa sallam ó ní asri'u bil janaza ẹ yára gbókù lọ síbi tí ẹ ti fẹ́ lọ bò mọ́lẹ̀ mùsùlùmí wọn ìlọ òkú wọn lára ẹ tètè lọ gbé sí nítorí pé lílọ lára yun kò bí àǹfààní fẹ́nikẹ́ni kò bí fókù kò bí fẹ̀yìn èèyàn rẹ̀ nítorí pé tókù bá ti pẹ́ ńlẹ̀ tẹ́ ẹ̀ bá lọ gbé sí aró yí padà hmm. kódàkódà òkú mi kákó kú lọ́wọ́ àárọ̀ tí bá fẹ́ lọ lára títí di ẹ̀yìn áùsù kó tó di pẹ́ sí sọ láti sí lára tẹ́ ẹ̀ bá gbé nǹkan gidi lé ń kùn tí ò ní jẹ́ kó máa wú tẹ́ ẹ bá débẹ̀ ní áùsù rẹ̀ ń pé gbaná lẹ fẹ́ wẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yọ yà lẹ́nu. pẹ̀lú mi ò ti ṣe wú kalẹ̀ gẹlẹ́mà eléyìí ọ̀dà eléyìí ọ̀tọ̀ lámìsọ́sí kẹwàá lọ gbókù kalẹ̀ fúngbà pípẹ́ ẹgbẹ́ torí ọmọ olóòkú kan bọ̀ ọkọ àbọ̀ bàbá rẹ pàtàkì ìyá rẹ pàtàkì ló ti wá wò tẹ́lẹ̀ hmm. nígbà tí wọ́n wà láyé láàyè ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nínú wọn kò fẹ́ wọ́n kí làwọn òbí yìí ń jẹ kí làwọn wo làwọn òbí yìí ni wọ́n ń sùn báwo nìgbésí ayé ṣe rọrùn ìṣòro wo ni wọ́n bá pàdé nínú ìgbésí ayé kò fẹ́ mi àwọn kan máa retí kí yòókù ni ẹ máa ránṣẹ́ sí wọn pé bàbá rẹ̀ ọmọ gbádùn ó ní bàbá bá fẹ́ kú kókó kákúkú sòkú wọn lẹ́ẹ̀kan bàbá ìpọ́lọ̀ ló ní kí ẹ máa sòkú nítorí dájú ní pẹ̀lú ìṣètò bẹ́ẹ̀ àmọ́ ń gbọ́dọ̀ kó takotọ́ ọlọ́run ọlọ́run ọba ọ̀gbà kẹsí ẹ̀rì tí wọ́n ran agun sí wọ́n ran agun tí wọ́n tẹ̀bà tí oníkálukú wọn á sòkú dàjọyọ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ ìgbà míì náà wọ́n tún máa ṣépè fún yàn yóò tún máa sáámi hmm. nígbà tí bàbá rẹ màmá rẹ kú ìwọ á sọ dàjọ yọ rẹ́gẹ́dẹ́ ó pe àwọn èèyàn wẹ̀jẹ̀wẹ̀ mú bẹ̀rẹ̀ àwọn ń lù wọ́n ń tẹ kọ̀ǹgọ́ ọmọ lùlù wọ́n ń lùlù sí ọ̀nbàdì ọ̀n tàdéréke wọ́n tún wá ń dání pọ́n mọ́ sí ẹ̀ fún ọ. ọlọ́nsá bàbá wa kú màmá wa kú a ṣòfò èèyàn tó tún yẹ ká tún gbà láti máa ṣòfò owó lórí rọ hmm. lórí ẹ̀tànjẹ rọ torí ẹ̀ ẹ̀dá bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá o ẹni tó wà nílé kọ́ mọ́ gbọ́rọ̀ sí ẹni tó wà ń dalẹ̀ lẹ́nu pípẹ́ ẹ̀dá wọn dúró kí n fi dé kí ni ọba ṣe ń gbọ́ ọba dé ṣé wọn ló mú kẹwàá ni tó sì mú yà lọ fún wa àbí báwo ẹ̀mí ìsìláwọ̀ lógún. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. ó jẹ́ mi ní plan láti ìyàgá ìpínlẹ̀ ọ̀gbìn. láti. ìyàgá ìpínlẹ̀ ọ̀gbìn. tó kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wọ́n jẹ́ nípa yíyàwó ìgbéyàwó lọ́dọ̀ àwọn àwọn ìfúnmọ́ yíyá ọmọ tó dé bí àti ìfúnmọ́ nípa ọmọ ìgbà tí a rẹ̀ wọ́n ti tún gbọ́dọ̀ bàbá ẹgbẹ́ sábẹ́ ẹni kéré tàbí ìkéré àwọn ìjọ tó ló ń gbé ní ọ̀sẹ̀ àbí wọ́n gbé àbí àbí káàkiri ní ìgbé ní ìgbé káàkiri ẹ bá gbélé ẹ bá gbélé ní ìpínlẹ̀ mi ó gbélé ní ìpínlẹ̀ mi ó kùnà ẹ máa ń tún gbé bàbá alhamdulilayi wọ́n ń ṣèbéèrè nípa àdúrà alágbèéká ká máa gbé láti ilé ẹnìkan sí ilé ẹnìkan hmm. báyà látàrí kí wọ́n ń ṣẹgbẹ́ hmm. báyà látàrí kí wọ́n ń ń ṣe irúṣẹ́ kan náà bóyá látàrí pé wọ́n jọ ń ṣòwò lẹ́gbẹ̀ẹ́ ara wọn àbí kájọ máa gbé ládùúgbò àbí kó jẹ́ pé mọ̀lẹ́bí hmm. àbí kó sì jẹ́ pé aládùúgbò sáládùúgbò hmm. kó máa ṣe àdúrà alágbèéká wọ́n ní sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kọ́tọ̀ àdádálẹ̀ lásán ni lábẹ́ òfin ọlọ́run kásádùá ìlànà ni màmá hmm. ń gbé ká àdágbà yóò máa wá bí ń dàwórí eléyìí bídà ni wọ́n ń pè wọ́n máa ń pè ní ìdọ̀fìyà hmm. bídà ni látàrí ọ̀nà tẹ́ gbé gbà torí ẹ̀ kọ̀tọ̀kọ̀tọ̀ náà nígbà tí àwọn ẹni tí kò fódodo tí ó sì fẹ́ tẹ̀ lódodo táwọn bá fẹ́ wíru ń ta wí wọ́n lè pé ó tún ní ká má ṣàdúrà mọ́ hmm. o kò sẹ́ni tó ní ká má ṣàdúrà àmọ́ àdúrà dáadáa lẹ̀ lọ gbọ́dọ̀ sí i hmm. torí àdúrà dáadáa lẹ̀ lè rí ibi gbé nínú òfin ṣẹ̀ríya àfikọ́ pé abẹ́ àbúradà dáadáa náà ni ó tún máa ṣubú sí i torí di eléyìí ẹ sì rí i pé gbogbo ọ̀rọ̀ àdúrà náà gan ẹ sì pé torí káàdọ̀ ò lè gbà náà lẹni tí ọmọ bá wọn sí òfin máa ṣe nítorí nǹkan tá a rí gbà ń bẹ owó tá a rí gbà ń bẹ sàrà tá a rí gbà ń bẹ òun náà ní tọ́jà sọ anábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní man amila amalan laysa alayhi amruna fahuwa ẹnikẹ́ni tó bá ṣe nǹkan kan tí ìsàlà pa láṣẹ kó sí àdàkà ara rẹ̀ padà fún tó bẹ́ẹ̀ arọ àwọn tí máa ń ṣe bẹ́ẹ̀ kí wọ́n já ń bẹ̀ ó lè jẹ́ àdúrà ọlọ́sẹ̀ọ̀sẹ̀ ó lè jẹ́ olóṣooṣù ó lè jẹ́ ọlọ́dọọdún gbogbo àdáda alẹ́ ní lábẹ́ òfin ọlọ́run náà. hello hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ó kọ́ yín. orúkọ mi ni kanagun abdulkareem láti wo. Nigeria republic. kí ni ìbéèrè yìí o. Nigeria republic. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi lórí ẹ tí a bá ń tọ kùránì lọ hmm. ẹ nínú lórí kọ̀ǹpútà àti tẹ̀sí ìdájọ́ lọ́wọ́ ṣé ìdájọ́ mustapha náà ló ń bẹ fún un àbí ẹni tí a bá ń tọ nínú nínú mustapha ó ní ládàá yàtọ̀ ìbéèrè mi ni. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. Hmm. ìbéèrè mi ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tí ìyẹn sàlùwà látẹ́ tí wọ́n wá ní ẹ̀kẹ́ ṣáwá wọ sínú ọkàn rẹ̀ wọ́n á mú kí ìbéèrè lu tí àrùn aláyẹ̀ ti já ní àbínú kárẹ̀ àbíyàlú alábẹ́. ọ̀dà náà. masha allah. alhamdulilayi ìbéèrè alákọ̀ọ́kọ́ nípa pé táwọn bá ń kí alukur'an látara alukur'an tí wọ́n gbé sínú ansẹ́tì àbí látara alukur'an eléyìí tá a gbé sínú kọ̀mpútà ṣé bákan náà ni olúwa rẹ̀ rí àtẹni tó kúkú gbé mushaf lọ́wọ́ ní alukur'an lọ́wọ́ tí ń ké látinú rẹ̀ tààràtà kò sí ìyàtọ̀ láàrin wọn nítorí pé ìtiwọ́ náà ń ké mushaf náà ni ṣùgbọ́n a gbé sínú handset mushaf náà ni ṣùgbọ́n a gbé sínú kọ̀mpútà. No lópin ìgbà tó ti jẹ́ pé alukur'ani náà ló ń ké ẹni tó ń wí jáde lẹ́nu rẹ̀ ń lọ jà tó fi máa gbalada mẹ́wàá mẹ́wàá lórí aráàfin kọ̀ọ̀kan. tó bá jẹ́ pé láàdá téèyàn tún máa gbà látàrí pé èèyàn wá alukur'ani kò sí ìyàtọ̀ láàrin rẹ̀ àtẹni tó gbá alukur'ani náà lásán lọ́wọ́ nípa pé kur'ani ni wọ́n ń wò kur'ani ló náà wò láti fi ké ní tó ń ké pẹ̀lú gọ́ọ̀lọ̀ wọn náà tún ní ládàá kan wo alukur'an eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́à wọ́n dẹ̀ bá sàlù àlátán tó wá jẹ́ pé látàrí ó ronú lọ sídìí ọ̀rọ̀ obìnrin àbó rí nǹkan kan ìdí rẹ̀ wá le sọ ìdí tó le yẹn sí ọ̀bàlù àlájẹ kọ̀ bá jẹ́ lópin ìgbà tó bá ṣe pé nǹkan kan jáde nǹkan kan bá ti jáde bí ìtọ̀ rèké ajẹ́ pé wàá lọ tábà wàá fọ gbogbo abẹ́ rẹ̀ dáadáa wàá wá tún àlọ́ aláyẹ̀ sí nǹkan kan jáde ìdí rẹ̀ kàn lé ni kò sí tó sàlọ́ àlá rẹ̀ náà. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah o kọ yín. àmì abdulsalam abdulmajid. láti wo. láti ìjìbò. láti. ìjìbò. kí ni ìbéèrè yìí. bẹ́ẹ̀ ìbéèrè mi ni pé tí èèyàn bá wà ní àdúgbò kan. Hmm. wọ́n gbé mọ́tàdínlógún lọ́wọ́ àbẹ̀ ṣùgbọ́n mọ́tàlí tó súnmọ́ àwọn ibi tí wọ́n ti wọ́n ga ju ibi tí àwọn ìlànà wọn dé tilẹ̀ tó o ti sọ̀rọ̀ àwọn tí wọ́n tí wọ́n gbọ́ tó yẹ ti fi mọ́tàlí tó yẹ kó lọ síbi tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó gbé ibẹ̀ kò ti ọ̀hún àti àti mímu àti mímu pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjẹbi. sàmú àdúgbò ń sọ̀rọ̀. àyíkú sọlá wọn ti lè gbàjú. kí ló yẹ bá ṣẹlẹ̀ kò sí nǹkan tó burú mẹ́ ẹ̀yà ìpè ó ti ó ríra wọn plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. naam. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah orúkọ yín. ẹ̀jọ̀ mi fẹ́ bẹ̀rẹ̀ kọ́ńtù kọ́lọ́wọ́ kéèké kìlọ̀ ń pè láti kájíjà kìlọ̀ ń pè láti mọ́ńgò. kí ni ìbéèrè yín. ẹ jọ bí wọ́n ṣe máa ń káwọn obìnrin máa kírun lé friday hmm. ẹ jọ ṣé a lè dúró after jùmọ̀tì láyé láti fi àbálẹ̀kùn kí wọ́n àbí problem. naam alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run obìnrin kì í sọ̀rọ̀ yàn lórí tiwọn ìní pé kí wọ́n lọ sí jùmọ̀á ilé ni wọ́n ti ṣe sọ láti wọn hmm. sọ láti tiwọn tí wọ́n bá ṣiṣẹ́ ńlẹ̀ ọlọ́lá ju sọláàtì tí wọ́n lọ sí mọ́ṣáláṣí lọ àmọ́ tó bá tọrọ pé àwọn fẹ́ lọ mọ́ṣáláṣí anabi sallallahu alayhi wa sallam ó ní ká má kọ̀ fún wọn ó ní la tamna'u ima allahi masajid allah wa salatuhunna fi buyutihinna khayr ẹ má kọ̀ fún àwọn obìnrin àwọn ẹrú ọlọ́ọ̀ láti lọ sí mọ́ṣáláṣí ọlọ́ọ̀ láti lọ sí sọ́lẹ̀ ṣùgbọ́n sọ láti wọn tó bá sí ń lé wọn ló lóore jù ó lóore jù ètò ìbéèrè wọn á ní pé ṣé tí àwọn bá ṣe sọ̀látò bọ́ọ̀rù nílé lọ́jọ́ júmọ̀ yẹn sáwọn máa retí kán parí sọ̀látò júmọ̀ àná ni káwọn tó ṣe hmm. àbí tó bá ti hàn pásìkò ti wọlé tà ìwọlé àwọn lè ṣe tó bá ti hàn sí pásìkò ti wọlé ẹ ṣe sọ̀látò bọ́ọ̀rù yín láì dúró de pé ó dìgbà tí wọ́n bá tó ṣe sọ̀látò júmọ̀ à nítorí pé obìnrin obìnrin náà ni ó ṣẹ́kù hmm. kò ní yí padà kọ́ dọkùnrin nítorí jíjí obìnrin ìní ò sí jọ́ràn yàn lórí tí yín kékeré lọ sí jùmọ̀à àmọ́ tẹ́ ẹ bá lọ ò tẹ́ ẹ sì sọ̀látùl jùmọ̀à ó ti tó ọlọ́run gbà. Hmm. àmọ́ torí pé ẹ bá jóbìnrin wọn ní kì í sọ̀ràn yàn lórí yín kẹ́ lọ sí jùmọ̀à. tí àsìkò jùmọ̀à bá ti tó tẹ́ máa ti pèpè fún sọ̀lát ẹ̀yin lè ṣe sọ̀látù bọ́ọ̀rù tì yín ẹ̀ ní láti dúró de jàmáà kí wọ́n parí jùmọ̀à náà ẹni tí ń tó ń sa rẹ̀ kò gbọ́dọ̀ ṣe sọ̀látò bọ́hùr kí wọ́n tó parí sọ̀látò jùmọ̀ nítorí pé ó lè gbádùn kó tó di pé wọ́n parí sọ̀látò jùmọ̀ tí ó lọ mọ́ṣáláṣí arìnrìn àjò nítorí pé ó lè pèrò rẹ̀ dà ipò tí fẹ́ máa gbélé yìí nìsín òun ò tiẹ̀ já rìnrìn àjò má sòjúmọ́ ọba di ọ̀ràn yà lórí rẹ̀ ẹni tó dúró ta láàárẹ̀ òun náà lára kò gbọ́dọ̀ ṣe sọ̀látò jùmọ̀ kò gbọ́dọ̀ ṣe sọ̀látò bọ́hùr ó dìgbà tó bá tó rí kí wọ́n parí sọ̀látò jùmọ̀ nítorí pé ẹni tí ń tọ́jú aláàárẹ̀ ó ṣeéṣe kọ́yọ́pẹ́ lómi àwọn arọ́pò rẹ̀ ń bẹ̀ kó tó di pọ́n parí solatul jumu'a àbáláàárẹ̀ rẹ̀ òun náà lè sára kóṣá kí akọ́ gbọ́nra nù kọ́ gbádùn kó tó di pọ́n parí solatul jumu'a àmọ́ obìnrin kò ní yí padà kọ́ dọkùnrin torí ẹ̀ ni wọ́n sọ pé tásìkò sọ̀láàtù bá ti wọlé tàì wọlé obìnrin ti lè láǹfààní àti lè ṣe sọ̀láàtù dóhòrò tiẹ̀ láì dúró de kí wọ́n parí sọ̀láàtù jùmọ̀ náà. hello aleykum salaam wa rahmatulah orúkọ yín. ẹ pàṣẹ àná láti ọdún. láti. ìbéèrè mi ni pé ẹ tó bá rìnrìn àjò láti lo láti London wá sí Nàìjíríà tó hmm. wá lò bí ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́rin pé hmm. ó máa kí fún ìrìn àbíkọ́sì màmá sí àti pé ní mọ́gìrì báwo ló ṣe máa kí mọ́gbìn ṣé fọ́sì ni àbí fún ọ̀bẹ̀. alhamdulilayi ẹni tó bá tibì kan tó bá travel lọ síbì kan tí ó sì pẹ́ tó bẹ́ẹ̀ ṣe wíwù hmm. yóò lo ọ̀sẹ̀ mẹ́ta immediately tó bá ti débi tí ń lọ kì í sọrin àjùmọ̀ yóò máa pè sọ láti rẹ̀ ni nítorí pé ìtọ́dọ́gba tó fẹsẹ̀ rinlẹ̀ jù ní ẹni pé tí arìnrìn àjò tó bá ti mọ̀ pé ibi tó ń lọ yìí òun lọ́jọ́ mẹ́rin jù bẹ́ẹ̀ lọ tó bá ti débẹ̀ tà débẹ̀ kì í sàrìnrìn àjò má yóò máa pé sọ láti rẹ̀ àmọ́ nílò tójọ́ mẹ́rin tó bá débẹ̀ àrìnrìn àjò ni yóò máa gé sọ láti rẹ̀ kúrú. ẹ wá ní tó bá tiẹ̀ jẹ́ pé àrìnrìn àjò lèèyàn bá tiẹ̀ jẹ́ téèyàn láǹfààní àti máa ṣe kọ́sù rákà mẹ́rin kéèyàn máa ṣe méjì méjì ṣé báwo láti wá máa gé magrib sí méjì. Hmm bó láti máa gá subáàsì méjì àsùbá àwọn ege méjì magrib náà àwọn ege sí méjì. torí rẹ̀ ni wọ́n máa ń pe magrib nínú sẹ̀ríà ní sọ̀dáàtù hadir sọ̀dáàtù ẹni tó wà nílé ẹ̀bá wà lórí ìrìnàjò ẹ̀bá wà nílé pàkà náà ni pàkà mẹ́ta náà ni kò dínkù. Mm. eléyìí jẹ́ oṣù jù. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatu. wa salaam wa rahmatulahi wa barakatu. wo kọ́ yín náà yusuf ló ń sọ̀rọ̀ látọ̀gbọ́mọṣọ. kí ni ìbéèrè yín. ẹ dákun ẹni tí ó ti ṣe sọ́ọ̀mù rọ̀mọ̀dọ́n àmọ́ ní ṣọ́ọ̀bù ẹ̀ ó rí nǹkan mọ́lẹ̀ kó bá lè máa tà bákan náà nílé náà ó gbé nǹkan náà kọ síwájú ilé ó ṣọ́ọ̀bù ìjẹ́ ó gba àwọn ilé ìṣe wọ́n ní sọ́ọ̀mù rọ̀mọ̀dọ́n. lẹ́sẹ̀ òfin ọlọ́wọ́ bá sílé wọ̀ ká máa rí nǹkan mọ́lẹ̀ ká máa sọ nǹkan rọ̀ ká máa sọ nǹkan kọ́ kọ̀tọ́kọ̀tọ̀ nàbí tí wùlé ó kéré ma ẹ wá ní eléyìí sì ń ṣe sọ́mù Ramadan nìsí ṣé sọ́mù Ramadan rẹ̀ yọ lálàáfíà ọlọ́run sì tẹ́wọ́ gba àbí báwo kátó dé sọ́mù Ramadan sọ láti rẹ̀ ńkọ́ sọ́lọ̀ wọn gbà àlùwalá rẹ̀ ńkọ́ sọ́lọ̀ wọn gbà zakatu rẹ̀ ńkọ́ sọ́lọ̀ wọn gbà ìsìláàmù rẹ̀ ńkọ́ sósì sẹ́kù mà ábìlẹ̀ tó bá sọ yìí pé nítorí rí malẹ̀ nítorí sọ̀rọ̀ tó ń sọkọ́ yẹn òun gangan ni wọ́n sọ ni wàá hmm. òun ta sọ òun gangan ni máa lókùtà ti di káfíìr hmm. Islam hmm. torí mùsùlùmí á sọ pé o ti ṣẹbọ sọlọ ní ẹbọ kékeré èyí tó yẹ pé tó bá kú lórí rẹ ò ní sórí rẹ. la ilaha illallah. so torí pé eléyìí àwọn ń pè ní shirkun asghar ò ní sórí rẹ ọ wọ nánà nígbà tí wọn bá kọ gbọn gbogbo rọbìṣì yẹn nù kó lára rẹ tán ẹ̀yìn ìgbà náà ló tó wa láǹfààní bọ́yá láti wà lìjànà. ìbéèrè tó ní yìí ṣiṣẹ́ ọ pàtàkì ọmọ kọpọlọpọ ló ṣubú sínú irú àṣìṣe burúkú yìí hmm. àṣòro àṣokọ àlọ́mì so àjípè hmm. àpè káyìnká tó sùn àtọ́lá so àtọ́lá gbogbo ẹ̀ pátá ńlọ́pọ̀lọpọ̀ ṣubú sínú ẹ̀ hmm. wọ́n di taramara wọ́n di tapamapa wọ́n di gbogbo gbogbo bí àgbákò hmm. a'udhu billahi minash shaitani rajim so mùsùlùmí là wà gbogbo àdìkàrùn gbogbo àsúrọ̀ gbogbo àrìmọ́lẹ̀ kò sínú islam tó lọ́n fi rán anabi muhammed sallallahu alayhi wa sallam ó sàtì yẹ ká katira débi pé anabi náà ni ẹ lọ rí eléyìí má di àrò anabi hmm. náà ni ẹ lọ wọ́n yìí sí ṣọ́ọ̀pù tó bá jẹ́ pọ́tọ́ mọlẹ hmm. tá a rí rádaràda ẹlòmíràn tó ń lọ bá òun wọn sí wọn ìṣẹlẹbọ òun ò ṣe kẹfẹrí sọlọ nítorí lè àwọn ló fọ àwọn ẹlẹmọ àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀ náà ṣe mùsùlùmí gidi babaláwo ló sọ lábẹ́ òfin ọlọ́run gbogbo ẹni tí wọ́n fọ́n nírú nǹkan babaláwo ni kò bá pera nílé màmú kò bá pera rẹ̀ ládàáni. hello. salaamaleykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatuhu o kọ́ yín. ọ̀gbìn kankan. láti bo. láti us. naam kí ni ìbéèrè yín náà bá kí àwọn dókítà àbẹ́bí àwọn ṣèkù wa pé nínú sọláàtì lọ́wọ́ tẹ̀ tábà ṣe máa wò fún náà tí ó wà ṣe rẹ́rí ká tẹ́wọ̀ ṣé pẹ̀tẹ̀ ìlú ló pẹ̀tẹ̀ ń lọ ṣé ká tẹ́wọ̀ dàbí ká má tẹ́wọ̀. naam naam a yín o. alhamdulilayi tó a bá ṣe wítìrì tá à ń ṣàdúrà níbẹ̀ hmm. kò sí ní tó burú pé ká tẹ́wọ̀ àmọ́ àgbọ̀dọ̀ fọwọ́ yẹn bọ́ jù hmm. nítorí pé kò sí nínú nǹkan tó ta kò fi ọlọ́run pé kẹ́ ẹ gbé ọwọ́ sókè nígbà tẹ́ ń ṣàdúrà nínú wítìrì. Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna rabbakum hayyun karim hmm. wa innahu la yastahyi an yarfa'a ilayhi abduhu yadayhi thumma yarudduhuma sifra. onítìjú ọlọ́rẹ̀ ńlọlúwa ẹlẹ́dàá ojú àti ẹ̀ máa ti pé kẹ́rú gbọ́wọ́ sókè tọrọ nǹkan nínú sábàbí kádùn ọgbà ní ọwọ́ tẹ gbé sókè yẹn hmm. ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ fi bọ́jú. hello. salaamu aleykum. maaleykum salaam wa rahmatulah orúkọ bíńtà sọ̀rọ̀ látọ̀ lọ́pẹ́ máa ń. kí ni ìbéèrè yìí. ìbéèrè mi pé mùsùlùmí à ń sì ń ṣàlàyé gbogbo orí eléyìí náà gbogbo gbà kọ̀tọ́kọ̀tọ̀nà kí mùsùlùmí ọmọ tọ́tì àti pé owó kówó tẹ bá pa nídìí ọtí haramu torí pé anabi muhammed sallallahu alayhi wa sallam òní inna allaha idha harrama shay'an harrama thamana tọ́lọ́mù bá ṣe nǹkan kan léèwọ̀ owó tí wọ́n bá pa ń bẹ̀ náà èèwọ̀ náà náà. plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five five three five five five five eight. hello. hello. ó kọ yín o. salaamaleykum. aleykum salaam. abdulaziz ọgọ́rùn-ún láti gbọ́ba. kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé bẹ́ẹ̀ máa ń wà sínú àlùwàlá ọ̀rẹ́ jù. èyí ti wà nínú àlùwàlá ṣùgbọ́n báwa bí kan mú ìrìn àbọ̀yá fọwọ́ fún abẹ́bẹ̀ ìbújú àwọn. pé àlọ́ náà yẹn ti bàjẹ́ lóko alhamdulilayi ẹnikẹ́ni tó ti lálùwàlá tó wàá fọwọ́ kan abẹ́rẹ́ lọ́nà tó ṣe pé kò sí gàgà láàrin ọwọ́ rẹ̀ àti abẹ́rẹ́ kò sí gàgà láàrin ọwọ́ rẹ̀ àti abẹ́rẹ́ àlùwàlá rẹ̀ ti bàjẹ́ nínú àdìsí anabi muhammed sallallahu alayhi wa wọn ni màmá sàdàkàrọ́hù falyatawadda ẹnikẹ́ni tó bá ti lè fọwọ́ kan abẹ́rẹ́ kó tún àlùwàlá sí Ah, láàrin ìṣẹ́jú kan péré tí ó kù tí a ní ká wo ìpín bí ẹyọ kan sí kó tó di pé a máa lọ èyà eh, plus two three four eight zero eight three two nine three eight nine six o zero nine zero five five three five five five five eight. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ó kọ́ yín ìbéèrè mi sọ látòrí ta náírà. kí ni ìbéèrè yín pápá wá. ìbéèrè mi ni pé ẹni tó fi ọtí lẹ̀ fi fún ní ramadan kọlà. Hmm. táàdì mọ̀ pé lẹ́yìn tó ti gbé sọ́lọ́run sí ní ọlọ́run bẹ̀rẹ̀ sí ní gbà wọn rẹ̀. Hmm. yàtọ̀ sí ìhàn rẹ̀ pé nǹkan tó ti fìyàmù àbí nǹkan ti fìyàmù ẹ̀ sàn. alhamdulilayi tí ó bá jẹ́ pé èèyàn mutí tí aburú ọlọ́run nígbà sọ láti rẹ̀ tó ti wá ramadan wa dé ogójì ọjọ́ yẹn ò pè é Hmm. bẹ́ẹ̀ gbogbo ogójì ọjọọ Ramadan náà wà nù ẹ̀ sáwọn a sọ pé yọ máa ṣe sọ láti lẹ́ẹ̀mejì méjì àti pé ló ṣe sọ láti rẹ̀ bá nàbì ti ṣe sọ bó ti wá ní máa ṣe ìgbà tó ti ò ní gbà máa ṣe náà ni ìbọn ló kó bára rẹ̀ bí rọmọdán náà ṣe déyìn ló ń ṣe nínú gbogbo yẹn sọ láti yẹn ò ní gbà kò pé kí sùyàmù rẹ̀ kọ́ má gbà nítorí pé n tó mú kí sọláàtì rẹ̀ ọmọ gbà òfin ọlọ́run náà ni àmọ́ ni ó tún gbọ́dọ̀ sí so nítorí di eléyìí kò kó bá sùyàmù rẹ̀. naam jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kí Allah kó bá san ọlẹ́sùn lórí láyé bí àti ní ọ̀rẹ́lẹ̀ ẹ̀yàmá ẹni tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan látìgbà ìwánà ni Sheikh dr sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimadina center ẹ̀ṣánú ajé lọ́gùnmáṣọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ abu amina láti òkè àdúrà kíntola tí wọ́n dìjọ kọ́ wọ́rin wá jazakumullahu khairan ọ̀làdùnní bello ònlọ́kọ̀ títí mi títí ọ̀la òde tátùn pàdé lórí ètò yìí kan náà ní mo dágbére fún wa yìí pé sálámù alaykum wa rahmatulahi wa barakatuhu.